تنظر في اتفاه سهوتني وهو المعين على نجاح المقصد وهو الذي نصر النبي محمدا وسينصر المتتابعين لأحمد لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج خليل محمد وبقول من شرع الشريعة رسلا وعلى مقولته بكريمة نهتدي ولكل قول نستدل بآية أو بالحديث المتكئين وإذا تعارضت النصوص فإننا بوصول سادة نبية مثل إنا نرى التقليد داعا قاتلا حجبا يقول عن الطريق أرشد ونهايب التقليد طول زماننا مع ربنا للعالم المتجرد وإذا بدانا بابتزاز جزوره عن كل قلب خائف متردد لو تؤثروا الإقوام في حلقاتنا من عالم أو طالب مسترشد من عالم أو طالب مسترشد لرأيت علما واتباعا صادقا في سنتي كالله دون توحدي هم زينة الدنيا مصابيح الهدى طلعوا على دنيا كلها مفرقا وعز النبي وأحسن قيسه فهموا عن كيد القبيس بمعتدي ليس المناسب همنا ومرادنا كلا ولا سوف الحرية نرتدي ندعو إلى التوحيد طول حياتنا من كل نرشد فقاه ومشهد يا معشر الإخوان سيروا وأبشروا وبكوا بنصر الواحد المتفرد سيروا على أحد الرسول وصحبه لا تعبوا بالهاتم بالمتمرد ولتعلنوها للبرية كلها إنا بغير محمد لهذا قدر الدين قال الله قال رسوله وهما لدين الله أفضل مرشد وهما لدين الله أفضل مرشد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له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 وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام adá ọpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ló ní ọpẹ́ oore tó ga jù tọ́lọ́run ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí má ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan wọn abẹ́ lọ́run kọlọ́run kó pa wá ní ẹni tí a jẹ́ mùsùlùmí abẹ́ lọ́run kọlọ́run kó gbé wa dìde ní ẹni tí a jẹ mùsùlùmí àbẹ̀lọ́run kọ́lọ́run kò ṣe wọlé ní àlìjánà pẹ̀lú sábàbí Islam àwọn ìtọ́lọ́run ṣe fún wa ó pọ̀ gan èyí tó jẹ́ wípé èmi àti ẹ̀yin a lè kà ka àwọn orin náà a lè kà tán ṣùgbọ́n àwọn orin tó jẹ́ ọ̀gá nínú àwọn orin tọ́lọ́run ṣe fún wa inú ẹ̀ ní àlàáfíà ara wà kọlọ́nkó má gba àlàáfíà rẹ̀ nìkan àwọn tí ò ní àlàáfíà kọlọ́nkó bá fún ọ ní àlàáfíà nínú àwọn nǹkan tó lọ́n tún ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa òun náà ni pé agbègbè wa tá a wà yìí ọlọ́run bá fi wá lọ́kàn balẹ̀ níbẹ̀ àbẹ̀lọ́run kọlọ́run kó ṣàlékún ìfọ̀kànbalẹ̀ fún wa ní agbègbè yìí ọlọ́run kó ṣàlékún ìfọ̀kànbalẹ̀ fún wa ní agbègbè yìí gbogbo àwọn agbègbè tí yóò sì fọkànbalẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run kó bá fi ìfọkànbalẹ̀ síbẹ̀ gbogbo àwọn orin tọ́lọ́run ṣe fún wa gbogbo ẹ̀ náà látúpẹ́ rẹ̀ fún ọlọ́run kọ́lọ́run kó gbà sí ààyè ọpẹ́ fún wa àwọn orin náà kọ́lọ́mọ́jì kó bàjẹ́ àlékún orin ọlọ́mọṣẹ́ ṣe fẹ́ nìkọ̀ọ̀kan abẹ́lẹ́wọ̀n fún bàrà wa títí ọ̀sán yìí ọlọ́run ṣe ní nǹkan tí èmi tó máa bá wa sọ̀rọ̀ tí máa fi rí ẹ̀san níwájú ọlọ́run ẹ̀yin náà tí ẹ máa gbọ́rọ̀ náà ọlọ́run ṣe ní nǹkan tí ẹ̀yin náà fi rí ẹ̀san níwájú ọlọ́run ọlọ́run ẹ̀mí àtẹ̀yìn ọlọ́run yìí kọ́rọ̀ náà wúlò fún wa ní ayé ń bí àjọba àtijọ́ gbé gàkè àmà la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. tẹ̀sí wa ti tàná nínú suratul Isra èyí tó jẹ́ àyà thirty five òun náà ni a ti ṣe tẹ̀síìrì ní àná so wọ́n ka àwọn àyàtì náà fún wa a sọ̀túnmọ́ rẹ̀ ó rí pé a máa bá tẹ̀síìrì ti tó nílò bismillah. أعوذ بالله من الشيطان الرجيم وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ọlọ́run ni ó sùn wọn ẹ máa rí i pé ẹ ń pé ó sùn wọn nígbàkigbà tí ẹ bá fẹ́ wọn nǹkan fáwọn ènìyàn ọlọ́run òṣùwọ̀n yín tẹ́ fi wọn nǹkan fáwọn ènìyàn ẹ máa rí i pé ẹ ń pé ẹ má dàbí àwọn tó ṣe yí pé وإذا كالوهم أو وزنوهم يكسرون ẹ̀rí تي a bá fẹ́ lo scale àbẹ́ fẹ́ lo igbá. الذين إذا اكتالوا على الناس يستوفون. tí a bá fẹ́ wọn nǹkan lórí èèyàn wọ́n wà kó pé ṣùgbọ́n nígbà tí bá fẹ́ wà wọ́n fún àwọn ènìyàn pẹ̀lú scale ni àbí pẹ̀lú igbá wọ́n wá bẹ̀rẹ̀ sí máa pẹ̀lú àwọn òdiwọ̀n kan tí wọ́n ṣe fúnra wọn wọ́n wá bẹ̀rẹ̀ sí máa dín nǹkan náà kù ọlọ́wà ni ẹ̀yin ẹ má bẹ́ẹ̀ ẹ má kankan ní àwọn èèyàn yìí ìgbàkigbà tí ẹ bá fẹ́ máa wọn nǹkan pẹ̀lú scale ni ẹ máa rí i pé ẹ wọ̀n ní pípé ẹ pé òṣùwọ̀n náà. wọ́n sì náà wọ́n sì náà ọlọ́run tí ẹ bá fẹ́ lo òdiwọ̀n bí agolo bí àwọn kóńgò tẹ ẹ bá fẹ́ lò bèlèkìtọ́ sílẹ̀mùsítẹ́kì èyí tó jẹ́ abọ́ tó dúró dáadáa kóńgò tó dúró dáadáa òun náà ní kẹ́ ẹ máa fi wọn nǹkan fún àwọn ènìyàn náà. eléyìí ló lórí fún yín lọ́dọ̀ ọlọ́run tóbi dẹ́ bá ṣe léyìí ẹ ti ṣe tó yọ́rọ̀ nínú ọlọ́run dẹ̀ san yín lẹ́san lórí ẹ̀ òun náà ló tún lórí fún yín lọ́dọ̀ àwọn ènìyàn àwọn èèyàn padà wọn á mọ̀ wípé ẹni tí máa ń wọn nǹkan pélé léyìí yóò wá di ẹni yìí ẹni àpọ́nlé lọ́dọ̀ àwọn ènìyàn táwọn yóò dẹ̀ máa pèfà ọ̀dọ̀ rẹ̀ sí gbogbo àwọn ọ̀dọ̀ àwọn yòókù. wàá sàǹtà wíìlànà ìpadà sí sọ́dọ̀ ọlọ́run ọba oní òjè dáa ni òfin ní jẹ́ kẹ́ ẹ jẹ́ ẹni tí ìpadà sí yín yóò jẹ́ tó burú sọ́dọ̀ ọlọ́run tẹ́wà jẹ́ ẹlẹ́sẹ̀ ẹni jẹ́ ẹni tí ó jẹ́ ẹni tí ó jẹ́ ẹlẹ́sẹ̀ nígbà tí máa ń padà lọ sọ́dọ̀ ọlọ́run. wàlá àtàkùnkùn máa lẹ́yìn sọ̀rọ̀ kàkì ọlọ́ni wàlá àtàkùnkù sọ kọ̀fà yẹ́kùfù wàlá tẹ̀tìbà má máa tẹ̀lé máa lé sálákàbí ilmu.

ọlọ́ni iná sàm. ọlọ́ni ìgbọràn tá a fi ń gbọ́ràn yìí téèyàn bá gbọ́ nǹkan kan tọ́wọ́ á lòun gbọ́ kọ́ mọ̀ pé ìgbọràn yìí ọlọ́run ọba òní kó sọ̀rọ̀ lọ́ba díjọ́ gbẹ̀ndé alkiyama á béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ yóò sì dá wa lóhùn bẹ́ẹ̀ náà ni wàlẹ̀ bá sọ̀rọ̀ ẹni tí ò rí nǹkan tọ́wọ́ á lòun rí kọ́ mọ̀ wípé ojú rẹ̀ yóò sọ̀rọ̀ adijọ́ gbé ní alikiyama èyí tó jẹ́ pé wọ́n bi léèrè lẹ́wọ̀n àgbà náà ẹni tí ò gbọ́ nǹkan yé ọkàn la fi gbọ́ nǹkan yé ọwá ló ń gbọ́ yé ọwá ń ṣe bó ti wù ú irú ẹni bẹ́ẹ̀ ọkàn rẹ̀ wọ́n bi léèrè tó adijọ́ gbé ní alikiyama ọ̀rọ̀ ìkúlù ọ̀la ìka. sọ kúlù ọ̀la ìka bó ti rẹ̀ pé gbọ́dọ̀ dáhùn afáàní ẹ̀kọ́ wa mẹ́ni kúlù tílíkà sọ. So, kánú anihu masuula ìkọ̀ọ̀kan àwọn kínní ìkọ̀ọ̀kan àwọn nǹkan wọ̀nyí torí pé gẹ́rù lẹ́ ákìlì ni wọ́n ọlọ́ba wa gẹ́gẹ́ bí ákìlì kò tí ì sí nǹkan tó burú bẹ́ẹ̀ náà àmọ́ ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kúlù ọ̀la ìkà torí pé kùránì ọ̀fẹ́ lo gbogbo àwọn abala kọ̀ọ̀kan nínú èdè lárúbáwá tó wà ní kúlù ọ̀la ìkà gbogbo àwọn nǹkan kọ̀ọ̀kan yìí ìyẹn ni pé ìgbọràn ìrìnà àti ọkàn ẹyọ kọ̀ọ̀kan wọn káánà màsíwúlà àlùkò òun náà lọ máa jẹ́ nǹkan tó jẹ́ pé wọ́n máa béèrè nípa rẹ̀ tó bá dijọ́ gbélé alkiyama náà. wàlá táǹkì bíi àwòrán ọ̀hán. ọlọ́run ọba ní wọ́n máa rìn pẹ̀lẹ́ arúdì lórí ilẹ̀ ẹlẹ̀ márùn-ún ní ẹni tí ó máa yọ ayọ̀ àfàpájánú tẹni tínú rẹ̀ ó ti dùn jù tí ó máa yọ ayọ̀ àfàpájánú ọlọ́run bọ̀ fẹ́ kéèyàn máa yọ ayọ̀ ayọ̀ jù so ẹ̀yìn tá a bá máa rìn lórí ilẹ̀ ẹlẹ̀ kó máa jẹ́ pé ìdùnnú tó lọ́wọ́ bá ṣe fún wa bẹ́ẹ̀ èèyàn máa ń dúpẹ́ ìdùnnú ni èèyàn yọ ayọ̀ ayọ̀ jù so ọlọ́run ní má máa rìn lórí ilẹ̀ ẹlẹ̀ ní ẹni tí ó máa yọ ayọ̀ ayọ̀ jù. ọlọ́ni ìnàkà ọlọ́ni bó ti wà yìí o ò lè tẹ o ò lè dákọjá gbogbo kò sọ mọ́tò ọ̀fẹ́ dá sí i tó ń sọ pé ọ̀fẹ́ tẹ gbogbo lẹ́lẹ́ ayé ọwọ́ afẹ́ tẹ̀tàn bẹ́ẹ̀ náà ni òkè táwọn ọlọ́mọ bá gbé sórí ilẹ̀ ẹlẹ̀ tó o bá ní kọ́ ọ máa pọ́n òkè kọ́ ọ máa jẹ́ pé ọ̀fẹ́ máa pọ́n lọ sókè àwọn òkè wa tá a gbé lẹ́ẹ̀lẹ́ yìí ọlọ́ni ò lè pọ́n wọn láéláé túlá nígbà tí áálù wà lára wọn tó jẹ́ nǹkan tó pé wọ́n gùn lọ ròrò lọ sókè láéláé ò lè rí wọn pọ́n kọ́ ọ lọ fẹ́ pọ́n gbogbo ẹ̀ kò ṣeé ṣe bẹ́ẹ̀ náà. كل ذلك كان سيئه عند ربك مكروها كل ذلك ọlọ́run sọ pé ìkọ̀ọ̀kan dáálíkà àsọ fún aláàmì pé dáálíkà yẹn ó bẹ̀rẹ̀ láti fi tọ́lọ́ba ti mú náàyù wá àwọn ànàwá í àwọn náàyù tọ́lọ́ba bá mú wá kúlù dáálíkà ọlọ́mọdé dáálíkà gbà míì ó ti lọ fi bá gbogbo kínní yẹn náà símbúlà ló lò ṣùgbọ́n ó ti lọ fi gba gbogbo kínní yẹn torí pé ó fẹ́ lọ rìfà sí gbogbo tí mo ti dárúkọ kúlù dáálí kàlùmọ̀síkò gbogbo nǹkan kọ̀ọ̀kan tí mo ti dárúkọ yẹn kàánà ṣèyí òwò ìdàrọ̀ bí kàwọn òwò àwọn tí wọ́n ní ẹ wọ́n ṣe yẹn láti mi rí pé gbogbo nǹkan tí wọ́n ní ẹ wọ́n ṣe ẹ gbọ́dọ̀ pa ọmọ yín ẹ gbọ́dọ̀ pa ẹ̀mí gbogbo ni wọ́n sọ ẹ gbọ́dọ̀ máa rìn nírìn ẹ tí ó máa rìn rẹ ẹ tó ń ya ìyá pápá jánu gbogbo eléyìí lẹ́yọ kọ̀ọ̀kan yìí káàna ṣe yí wù ú àwọn nǹkan tí ọ̀dà níbẹ̀ gbogbo ẹ̀ jẹ́ màkìrú àtúmọ̀ ẹni mọ̀ àrọ́mọ̀n nǹkan tá a sọ di èèwọ̀ ìndàrọ̀ bíkà lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ nǹkan tá a sọ di èèwọ̀ náà. ذلك مما أوحى إليك ربك من الحكمة. ọlọ́run ní dáálíkà láti bẹ̀rẹ̀ wá gbogbo àwọn sẹ́ta wá sọ yẹn lọ́lọ́fi wá rí fàṣẹ dáálíkà tàlákọ̀ọ́kọ́ ó túmọ̀ sí ànáwá yìí eléwà jẹ gbogbo nǹkan bá a ti sọ láti bẹ̀rẹ̀ wá àwọn sẹ́ta ń darúkọ tí máa jẹ́ kéèyàn jẹ́ ní àdìjẹ́ náà ìyẹn ní àwa mẹ́rú wà náwá yìí mímọ àwọn a ilẹ̀ ìkàrọ̀ bùkà ó wà nínú nǹkan tí kí ni ó ọlọ́run ọba rẹ fi ránṣẹ́ ikma tó dẹ̀ wà pẹ̀lú àlè ikma ọgbọ́n pẹ̀lú wisdom òun náà wà pẹ̀lú ẹ̀ náà. wàlá tẹ́jẹ́ àyìnlá lọ nílà ní àákọ́. èyí tó wà ga jù bẹ́ẹ̀ ọlọ́run tún wá rí pété ẹ̀ padà ọlọ́run ní ilé ìlọ́ pẹ̀lú ọlọ́run ọba ìlà àákọ́ ọlọ́run ọba míì má lọ ṣe pẹ̀lú. ọ̀pọ̀ fi ìjà náà lọ́ọ́ máa ń bọ̀. kọ́ ọ bá wa lọ dín. ẹni tí wọ́n jù sí inú náà já ànámà màlú máa ń màdìkúra ní ẹni tí wọ́n máa bú màdìkúra ní ẹni tí wọ́n lè jìnnà kúrò níbi ìkẹ́ ọlọ́run mọ́ wàá lọ dì bẹ́ẹ̀ ẹni tí wọ́n lọ jù sínú náà já ànámà àwọn aya àti tòní fún wa láti bí aya fọ́tì òun náà ni wọ́n ti kà fún wa abẹ́lẹ́ ọ̀kọ́lọ́ kó sọ́dọ̀ wọn fún wa. أعوذ بالله من الشيطان الرجيم أفأصفاكم ربكم بنين واتخذ من الملائكة إناثا إن إنكم لتقولون قولا عظيما ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا قل لو كان معه آلية كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا سبحانه تعالى عما يقولون علوا كبيرا تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من الله يسبح بأمره ولكن ولكن لا تبصرون تسبيحهم إنه كان حليما غفورا وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة وبين الذين لا يؤمنون بالآخرة حجابا ستورا ọlọ́run bá tí ó náà lè ga ó ń ṣàlàyé fún wa ní ṣọ́ọ̀tù Isra ayọ̀ fọ́ọ̀tì ọlọ́run ní afa asfakum rabbukum bil banin. afa asfakum rabbukum bil banin a rẹ̀ rí àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ òun náà ni pé báàdùlù kò fà àwọn kan nínú àwọn tí wọ́n jẹ́ kèfèrí wọ́n ń sọ àwọn nǹkan kan èyí tó jẹ́ pé díẹ̀ nínú àwọn nǹkan tí wọ́n ń sọ nípa àwọn tí wọ́n jẹ́ màláìka òun náà ni. Ni ó jáde nínú àyà yìí àwọn tí wọ́n jẹ́ àwọn màláíkà òjíṣẹ́ ọlọ́run ọba ó ti ṣàlàyé fún wa wípé àwọn nǹkan mẹ́ta àwọn ni wọ́n tóbi nínú gbogbo nǹkan tọ́lọ́run ọba dá pátá yányán nǹkan mẹ́ta ló tóbi ẹlẹ́kìnní ń bẹ ènìyàn ẹlẹ́ẹ̀kejì òun làlìjànú ẹlẹ́ẹ̀kẹta òun làwọn màláìka nǹkan mẹ́ta tó tóbi nìyẹn lára táwọn afáàní ká má máa ṣe òun náà ni pé kéèyàn má máa sọ wípé èèyàn ló lọ́lá àlìjànú lọ ní ni àbí màláìka ló lọ́lá ju èèyàn lọ ní àbí èèyàn ló lọ́lá ju màláìka lọ ní. àwọn àfáà ní pé ká mọ̀ máa wádìí irú ẹ̀ kò lè gbé lọ tí wọ́n sọ pé a èèyàn lọ́la ju màláìkà lọ àwọn kan ní màláìkà lọ́la jẹ́ lọ gbogbo eléyìí àwọn ni pé kì í ṣe nǹkan tá a lè máa wádìí wọ́n bèrè ọwọ́ pé kí ló dé tí a ní àwọn wádìí ní wípé bọ́lọ̀ ti dá kálukú wa màláìkà láyà súnà láàmà àmàrọ̀ ń wà ẹ̀fọ́ àlúna máa yí wọn màrú. ìbádùn ọ̀pọ̀lọpọ̀. àwọn ẹrú sí ọlọ́run làwọn ẹ̀sìn wọn máa sìn wọn ò ní dẹ́ṣẹ̀ wọn èèyàn pa ọlọ́run ọba nítorí wọn ni wọn máa ṣe òun ni wọn máa ṣe àwọn tá a jẹ́ èèyàn ọlọ́run dáyà pamọ́ wa so àwọn màláìkà àwọn èèyàn wọn èèmú wọn èèyàn gangan àwa ń jẹ àwa ń mu àwọn ọ̀fẹ́yàwó bó láti àwọn àmì ọkàn bí ara wa kò yẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà láti jẹun wọ́n yàtọ̀ sí wa dídí táwọn fi lè rìn láti bí ìbọn síbi kan ẹ̀rẹ̀ lọ́wọ́ àti lè rìn tẹ́wọ́n fẹ́ máa sọ̀rọ̀ nípa nǹkan kan lọ́lá ju nǹkan kan lọ yóò jẹ́ nǹkan méjì tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn tí wọ́n ṣe déédéé ara wọn là máa ń sọ̀rọ̀ tẹ̀fítì fún nǹkan lọ́lá jùlọ wọn. so nǹkan àkọ́kọ́ táwọn àfa àkọ́kọ́ ṣàlàyé fún wa nìyẹn nípa àwọn nǹkan mẹ́ta tó tóbi tọ́lọ́wọ́n bá dá kálukú wọn ọlọ́run lọ́wọ́ reason tó fi dá wọn. àwọn tó wá jẹ́ àwọn màláyíkà ọlọ́run ọba sọ tó ti dá wa ènìyàn látara yèèpẹ̀ bàbá ńlá wa ádámà àwa tó kù ọlọ́run sọ di àtọ̀ ká máa jáde gbé. àwọn tí wọ́n jẹ́ àwọn àjẹ̀nú ọlọ́run ọba ó sọ fún ayé pé wàkọ́lá kọ́lì já anna mi máa ọlọ́run ọba dá àwọn àlìjẹ̀nu níbi nǹkan tí ó ń nínú náà ni àwọn nǹkan kan e, e, e, lisanu náà iná ó lọ ní àtinú ná bẹ̀rẹ̀ náà ti dáwọn àlejò mi. ọlọ́run òṣìṣẹ́ náà wá sí báyìí pé ọlọ́run ọba dá àwọn màláìka mi núurin àtàrà àmọ́lẹ̀ lọ́ọ́ ti dá àwọn màláìka. àdìsí ti fi díẹ̀ múlẹ̀ fún wa pé ọlọ́run dá àwọn màláìka àtàrà àmọ́lẹ̀. àwọn màláìka dẹ́pọ̀ ju iye òǹkà gbogbo àwọn tá a wà ń bí lọ. ìtí àwọn màláìka fi jù wá lọ ní ádàdù wọ́n pọ̀ jù wá lọ tóbi ní sánmà kò sáàyè kankan tí ò sí màláìka ń bẹ pẹ̀lú àdìsí alábísà sánà tí wọ́n fò àwọn tó forí kalẹ̀ wà àwọn tó rúkú wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. atúnibẹ́tún mahmood ilé kan seventy thousand àwọn màláìka òní ọ̀wọ̀ rẹ̀ lójúmọ́ tí wọ́n sì ní padà wọ bẹ̀ màláìláì tóbi di ọjọ́ bí dàkẹ́ àwọn. ìyẹn fi díẹ̀ múlẹ̀ pé àwọn màláìka ní nọ́mbà wọ́n ju àwọn èèyàn lọ. àwọn màláìka wọ́n tún tóbi jù wá lọ màláìkà kan òṣìṣẹ́ lọ́wọ́ bá ròyìn ẹ̀ nípa wípé èjìká rẹ̀ tẹ́yìn bá fẹ́ rìn èjìká rẹ̀ lásán láti bí ọrùn rẹ̀ síbi èjìká rẹ̀ ó tó ìrìn seventy thousand years so nípa màláìkà wọ́n tóbi gan ọlọ́pàá ní gíláàdù ṣìdáàdù ọlọ́ni àwọn màláìkà yìí ó ẹ̀ tó nípa láyà ni wọ́n ẹ̀ tó strong ni wọ́n nítawọn afọ àwọn sàlàyé fún wa ni pé nínú kùránì a máa rí àwọn màláìka wọn lè lò wọn nílò ọkùnrin nínú kùránì sọ̀rọ̀ pé wọ́n bí wípé ìbádùn mọ̀kọ̀rọ̀ wọ́n pè ní ìbádùn mọ̀kọ̀rọ̀ mọ̀ ìbádùn pé ìbádùn mọ̀kọ̀rọ̀ dáńkà fún wa wọ́n pè ẹrú sí ọlọ́wọ́n ọba ìgbà tá kọlifá ẹrú sí ọlọ́wọ́n ọba yẹn wọ́n mú wá ní kí ni o jámù olùmọ̀dákàrà. so ṣùgbọ́n nínú súra míì nínú súra tó sọ̀fàt ọlọ́run wà sọ̀fàtì sọ̀fà ọlọ́run àwọn aláìka wá ní ìmúwá obìnrin níbẹ̀ àwọn afọ àwọn sọ fún wa wípé àwọn màláìka làtún sọ fún dòdòkòríyá wàlá ònà sí ìyá ẹ gbọ́dọ̀ ṣèròyìn àwọn màláìka. pẹ̀lú pé à ọkùnrin ni wọ́n ní àbóbìnrin ni wọ́n èèyàn gbọ́dọ̀ sí orin wọn bẹ́ẹ̀ ẹrú sí ọlọ́run ni wọ́n tí wọ́n jọ sí fọlọ́run àwọn èèyàn ní kò sí tí ń jẹ́ nínú àwọn tó wà lọ àwọn kan sọ pé kò sí tí ń jẹ́ màláíkà nínú àwọn èèyàn kan wà níbẹ̀ tí wọ́n dáhùn náà tẹ̀lé Islam tí wọ́n ní kò sí tí ń jẹ́ ni wọ́n wò yẹn nǹkan kan ń bẹ nínú ọmọ èèyàn tí máa bọ́ mi èèyàn sọ̀rọ̀ ẹ̀mí kan ni tí máa wà ní ọmọ èèyàn tí kan máa bọ́ mi èèyàn sọ̀rọ̀ so irú àwọn eléyìí irọ́ pátá yanyan ò ní wọn pa torí wọ́n ti takò àdíìsì òṣìṣẹ́ ọlọ́run ọba pé jìbìrìlù wá ó wá bá nàbí àwọn sọ abájẹ rí ọ wá níwà ọkùnrin kan wọ́n dẹ̀ ròyìn bó ti wá òṣìṣẹ́ ọlọ́run bá nípa iná wo jìbìrìlù jìbìrìlù nìyẹn àtàkùn yóò alẹ́mọ̀kùn dín ẹ̀kọ́ òun lọ́wọ́ abáyín láti wá kọ́ yín ní ẹ̀sìn yìí so bataka àdìsí Isra wal Miraj Jibirilu wa Israfilu wa Mikailu wa so àwọn malaika yìí àti pé malakul maut malaika tí máa wá nígbà tí yẹn bá fẹ́ kú so gbogbo àwọn ìròyìn táwọn yẹn yìí ní èyí sẹ́rọ̀ rí gidi ṣùgbọ́n ìròyìn tó wá wà bíi ìròyìn mẹ́rin ni nípa àwọn màláíkà gbogbo òròrí mẹ́rẹ̀ẹ̀rin sì ní ìròrí tí ó dáa ni alákọ̀ọ́kọ́ kéèyàn gbà wípé màláìka jẹ́ ọmọ fún ọlọ́run màláìka ò lè jẹ́ ọmọ fọlọ́run láéláé ẹ bá gbàgbé ọlọ́run ọba bímọ ìgbàkúgbà lọ́gbà ẹlẹ́ẹ̀kejì òrìkè ọ̀tún aṣọ wípé àwọn màláìka wọn èé sọmọ ọkùnrin fọlọ́run ọmọ obìnrin ni wọ́n jẹ́ fún ọlọ́run eléyìí tún á burú jáì. ọ̀tọ̀ làwọn tó pe pé màláìka jẹ́ ọmọ fọlọ́run wọn ò tiẹ̀ là bóyá ọmọ ọkùnrin ni àbọ̀mọ obìnrin ọmọ ọlọ́run ni wọ́n àwọn kan gbà àwọn kan wà ní ara àwọn màláìka bàmí àtúntò lọ́ọ̀ ọmọbìnrin ọlọ́run ni wọ́n ó di ìròyìn ẹlẹ́ẹ̀kejì ìròyìn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé àwọn gbà pé àwọn màláìkà obìnrin ni wọ́n wọn ò pé kí ni o ọmọ ọlọ́run wọn tẹ̀gbà pé kí ni o àwọn màláìkà kí ni wọ́n obìnrin ni wọ́n ìròyìn ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé àwọn màláìkà wọ́n lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn fún wọn àwọn èrò pé lọ́mọ ọlọ́run. wọn ò pè ní ọmọbìnrin ọlọ́run wọn ò pè lọ́mọbìnrin wọn àwọn aláìka kí ni o wọn lẹ́tọ̀ọ́ wọn á àkẹ́kẹ́ bí èrè lẹ́rẹ́ wọn á ṣe ní màláìka wọn ní màláìka yìí wọn làwọn ọmọ ìjọsìn fún wọn làwọn ọmọ béèrè nǹkan gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yìí ìròrí tí ò bá jẹ́ bí méjì nínú ẹ̀ bá ń jẹ́ nínú àyà yìí bá أفأصفاكم ربكم بالبنين ọlọ́run ọba ní àá ẹ̀yin ará mẹ́kà tọ́jẹ́ wípé ẹ̀yin gángan ẹ̀ fẹ́ràn ọmọbìnrin rárá tọ́gbà àwọn ará mẹ́kà lọ́wọ́ bá ń bá wí wọn ò dẹ̀ fẹ́ràn ọmọbìnrin rárá ẹ bá bí ọmọbìnrin nínú wọn yóò ní wọn lọ rìn mọ́lẹ̀ ni wọ́n pè é. àwọn màláìkà lọmọbìnrin ọlọ́run ọlọ́run ní afa asfaakun. afa asfaakun rabbukum. ṣé kí ọlọ́run ọba yín asfaakun kí ọlọ́run ọba yín ó sẹ̀yìn lẹ́sà bìlìbàní Ọlọ́run ọba yín kó sẹ̀yìn lẹ́sà bìlìbàní pẹ̀lú ọmọkùnrin tó bí gbogbo àwọn ará mẹ́kà bàtà yẹn yẹn. so tí wọ́n fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run tí àwọn bá lóyún àdúrà àwọn ojú ni o obi ọkùnrin kó sáà má bi obìnrin àwọn ọ̀fẹ́ kó bi obìnrin rárá ṣé ọlọ́run bọ́ wa máa ṣàyìn lẹ́sàrà bìlì kí ni ọ bìlì bà ní. tọ́ pé ni ọ wà máa jẹ́ wípé ẹ máa wá máa jẹ́ ni o ọlọ́run ọba ń ṣàyìn lẹ́sà pẹ̀lú ẹ wàtàkàdá tọ́gbẹ́ ọlọ́run ọba yìí yọ wá jẹ́ pé obìnrin ni wọ́n wà fẹ́kọ́ jẹ́ ọmọ fún òun nínú àwọn tó ń jẹ́ kí ni o àwọn màláìka so níbí wọ́n pe àwọn màláìka ní kí ni o obìnrin lẹ́yìn náà wọ́n tún pe àwọn màláìka ní kí ni o ọmọ ọlọ́run tó jẹ́ obìnrin ọ̀tọ̀ ní kí ni o pe nǹkan lóbìnrin ọ̀rọ̀ ẹgbẹ́ kí ẹ̀rú mi kí ni o ọ̀pọ̀ méjì ti papọ̀ síbí wà tákọ̀dà iná sáún nínú màláyíká tọ́lá wọn bá wà jẹ́ pé obìnrin ni ó wà á yàn pé òun fẹ́ jẹ́ pé kó jẹ́ ọmọ fún òun nínú màláyíká tí ó jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn màláyíká so látara bẹ́ẹ̀ eléyìí nǹkan tí ò dáa ni ìtọ́jú ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn kan nínú àwọn tó ń jẹ́ àwọn kèfèrí sọlọ́ bá fi bá wọn wí kí wọ́n lọ́wọ́ bá ń takò wípé ọmọbìnrin ọ̀dà ṣùgbọ́n ìròrí títí wọn lọ́lọ́wọ́ fi ń takò ìròrí tiwọn náà ni wípé wọ́n ṣàfitì nǹkan tó dáa tí wọ́n gbà pé nínú làákàyè wọn bóyá pé nǹkan tí ò dáa nínú làákàyè wọn ni bẹ́ẹ̀ nínú làákàyè wọn wọ́n gbà pé kíní ṣe kíní ọ̀dà wọ́n tún yọ̀ làákà ẹ̀ wọ́n gbà pé kéèyàn bí ọmọ obìnrin kò sí kíni o kódà ọlọ́run tó wá dá wọn wọ́n wá mú kíni o èyí tí ọ̀dà wọ́n ṣàfihàn sọ́dọ̀ ọ̀rọ̀ èyí tó wá dá wọ́n wá ṣàfihàn sọ́dọ̀ ara wọn ìyẹn lọ́lọ́run ọba ń ṣe kíni o ní ń dá àwọn olùlẹ̀ lọ́dọ̀ wọn ìbọ́lá ọba ń sọ pé kíni o ọmọ obìnrin ọ̀dà kọlọ́run máa sọ ìròrí wọn lọ́ba fi ń bá wọn sọ̀rọ̀ ló jẹ́ pé ìròrí àwọn kèfèrí ìròrí tó burú ni kèfèrí lára ìròrí tí wọ́n ṣàlàyé tí kèfèrí ní òun náà ni pé tó bá lọ dá oko tó bá lọ dá oko tí àgbàdo wá wù bẹ́ẹ̀ àgbàdo tó wù nínú oko yẹn yóò wá pín sí méjì yóò ní eléyìí tọ́lọ́ọ̀ni tó kó náà dọ́lọ́ọ̀ mọ́ so yóò ní eléyìí tí ò sá ni so wàmà kánà lè ṣúra káyì him fàlàyé sílú ìlànà rẹ̀ èyí tó bá jẹ́ ti òòsà tó gbélé fún òòsà yẹn títí ó bá débi títọ́ lọ́wọ́ ọba tí nǹkan bá bàjẹ́ tó bá dínkù yóò ní pé òun ò lè bù nínú àgbàdo títí òòsà kó wọn ó bù fún kí o ọlọ́run tí nǹkan wá débi àgbàdo títí òòsà tó bá wá bàjẹ́ yóò wá ní pé kí ni ọ lè la ì fàwọn àyẹ sílú ìlà àṣùràká yìí yóò wá lọ bunú tọ́lọ́ pé ìwọ ọtọ́ jẹ́ òòṣà mi tí ẹ gbọ́dọ̀ pè dáadáa ni yóò wá lọ bù fún. ọlọ́run nǹkan tó burú làwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí ni wọ́n máa ń dálẹ́jọ́ fọlọ́run nǹkan tó burú wọ́n wàá máa fi nǹkan àdínkù wọ́n máa fi lọ́lọ́run ọlọ́run ọba àwọn ìbínú tiẹ̀ òòṣà yìí olóṣùmọ̀ àwọn jù òun làwọn gbọ́dọ̀ ṣe dáadáa fún jù ìwé náà ni wọ́n ṣe bí nìsín wọ́n tẹ wọ́n àwọn fún ara wọn ni wọ́n ní ìròyìn burúkú ìròyìn tí ọ̀dà wọ́n gbàgbé nǹkan kan dáa nǹkan kan burú ètò wa dáa wọ́n ṣàfihàn sọ́dọ̀ ara wọn ètò wa burú wọ́n ṣàfihàn sọ́dọ̀ ara wọn ìròyìn burúkú ni tí da tí yẹn gbọ́dọ̀ máa dánwò náà mú un ṣé ọlọ́run ọba yín oníkọ́ sẹ́yìn lẹ́sà pẹ̀lú ọmọkùnrin. ọlọ́run ọba wa mú nínú àwọn màláìka àwọn tó jẹ́ obìnrin kọ́sọ́ di ọmọbìnrin fúnra rẹ̀. ìnàkùn látàkùn òdúró nàkọ̀ọ̀ ọlọ́run ọba ní ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ọ̀rọ̀ tó tóbi ni ló fi jẹ́ pé ọ̀rọ̀ tó tóbi òní wọ́n kà fún anusọ́tò Mariam aya eighty eight sí aya ninety five ìyẹn náà tún ṣàlàyé fún wa nípa wípé àwọn ènìyàn wa yìí wọ́n ń lọ jẹ́ pé ìpín tí wọ́n ń pín fún ọlọ́run ìpín tí ọ̀dà ni ọlọ́run ni wà kọ́ ló takọ́dà rahman وقالوا اتخذ الرحمن ولدا àwọn èèyàn yìí ń sọ wípé ọlọ́run ọba bímọ ọlọ́run ò bímọ náà ọlọ́ni nǹkan tó ní agbára tó tóbi òun náà ni ẹ mú wá. tàkàlù sámà wà tó yẹta bá pọ̀ sámà gan fẹ́ lè fàya nítorí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí. wọ́tá ń ṣàpòlẹ̀ àwọ̀. ilẹ̀ ẹlẹ́gan náà lè fàya nítorí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí. wọ́tá ló ń lọ jìbà lọ àdá. ilẹ̀ ẹlẹ́gan lè wó lulẹ̀ tí ó àwọn òkè wọ́n lè wó tí wọ́n wó lulẹ̀ nítorí ẹ̀tàn yányá ní wó gan. tẹ́ wá ń lọ pè mọ́ ọlọ́run ọlọ́run ọba bímọ. ọlọ́run ọba kò lẹ́tọ̀ fún ọlọ́run ọba tí ń dé Ar-Rahman ayé tẹ̀kẹ̀dà wàlàdà kò lè bímọ tòbí náà bá bí ọmọ ọmọ yẹn gbọ́dọ̀ jọyàn so ọlọ́run ò dẹ̀ dàbí àwa èèyàn. àwa ní ìsìn gbogbo apá mi ó ní bùkátà sí ojú mi ojú mi ní bùkátà sí ẹsẹ̀ mi gbogbo wọn ń ra wọn ni so wọ́n jọ so ra wọn tí ń ra wọn lọ́wọ́ ni ọlọ́run jẹ́ ní bùkátà sí gangan so ọlọ́run bẹ́ẹ̀ ṣe mọ̀rọ́kà ní tí wọ́n gbégun ra wọn tí wọ́n lè yọ apá lọ́tọ̀ tí wọ́n lè yọ ẹsẹ̀ lọ́tọ̀ tí wọ́n lè yọ lọ́tọ̀ so tó bá bí ọmọ abóyè ọmọ yẹn wá rí ọmọ yẹn gbọ́dọ̀ tọ́mọ ẹ báyìí dàbọ̀ ọlọ́run ti rí ọlọ́run ti di mélòó náà ó ti di méjì sọ ọlọ́run bó lè bímọ láéláé ọ̀lẹ́ dàbọ̀ náà kó bímọ náà. ọlọ́run ní gbogbo tí ń bẹ ń sámà àti ẹlẹ́ ò lè jẹ́ nǹkan kan. àyàfi àwọn tó jẹ́ pé wọ́n wà bá ọlọ́run ọba tó jẹ́ ọba àrò àmọ́ ànìyàn tí ó jẹ́rú sí fún un. لقد أحصاهم وعدتهم عدا ọlọ́run ọba ti mọ gbogbo wọn ó dẹ̀ ti ṣòǹkà gbogbo wọn gan-an. ọ̀pọ̀lọ́run àti ìyàwó malùkìlà àti kàwọ́gá. gbogbo wọn náà abọ́lá ọba lẹ́yìn ọkọ kí wọn bá ti jọ gbẹ̀yìn dàrúkẹ́ àmọ́ gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí. sọ ọlọ́run bá ń sàlàyé fún wa pé òun ò lè bímọ nǹkan tó burú gan-an ni sẹ́mà fẹ́ fàyà nítorí kéèyàn sọ pọ́lọ́ bímọ. ẹ̀yọ̀ bẹ́ẹ̀ bá wa sọ pọ́lọ́ kíláàdì náà ṣe lè wá wọn pé nǹkan tó lágbára pọ̀ òun ni nǹkan tí wọ́n sọ so káwọn má ba àwọn èèyàn ní irú gbàgbọ́ burúkú báyìí so ká má ní gbàgbọ́ tí ò dáa so gbogbo gbàgbọ́ wa pátá yányá kọ́ máa lórí mọ́ni àjọ alìsúnà wal jamaa bọ́wọ́ la àwọn tó jẹ́ àwọn tó ṣáájú lọ ti gbàgbọ́ yẹn ló jẹ́ pé àlè ìmọ̀ bìlì màláìka ká nígbàgbọ́ sáwọn màláìka lára ìlànà bíbélẹ̀ fún wa ni àwọn tí ó wà sálàyé fún wa náà ni àwọn afáṣúnà ìgbàgbọ́ wo láti nípa àwọn màláìka díẹ̀ ní ẹ̀ ó náà láti ṣàlàyé fún wa ní ẹ̀kan yẹn ká má ní gbàgbọ́ kí gbàgbọ́ sí àwọn màláìka a gbọ́dọ̀ sìn wọ́n rárá a gbọ́dọ̀ máa pè wọ́n ní àdúrà wa ara wọn kan tí wọ́n ń lo átìmí yọkọ̀ jìbìrìlù mẹ̀káìlù ìsìràfíìlù yọkọ̀ sínú rẹ̀ so gbogbo àwọn eléyìí nǹkan tí ọ̀dà ara ni ara wọn lọ́dọ̀ wọn máa kàdúrà wọn làwọn ń ka eh, bóyá ó eh, túbọ̀ àdúrà kan wọn máa pe yá jìbìrìlù yá ah, kíní kan ìsàràfíìlù gbogbo eléyìí ọlọ́run bò ní kẹ́ ẹ máa pè wọ́n pẹ̀lú bá ti ń pe àwọn eléyìí ó ti kú olójú ọ̀nà àti tọ́lọ́wọ́n wa yóò jí àníyí ìwájú ọlọ́run náà. ولقد صرفنا في هذا القرآن ليذكروا ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa wípé àwọn ọlọ́run ọba ولقد صرفنا في هذا القرآن àwọn tó ń jẹ́ àwọn àfáà tí wọ́n ń ṣàlàyé tẹ̀síìlì fún wa wọ́n ní gbólóhùn sọ̀rọ̀ ọ̀fà yìí so gbólóhùn sọ̀rọ̀ ọ̀fà ó nídìí màfúlù bìyí bẹ́ẹ̀ bí díẹ̀ bá sọ̀rọ̀ ọ̀fà nǹkan òun náà ni pé kéèyàn sẹ́rí nǹkan kúrò níbi nǹkan so ṣùgbọ́n níbi bíi báyìí jàǹà òun náà ni wọ́n ní yóò túmọ̀ sí fún wa ìyẹn ni pé a ṣàlàyé dáadáa so àmúwá lóríṣiríṣi tí ó fi lè yé wa ẹ̀rú náà bá ti sọ̀rọ̀ kan bì kan yóò tún mú wá ọ̀nà míì tó tún yàtọ̀ ó lè ti sọ níwájú ó ti ní bọ́nà tó ti mú wá níwájú irú ọ̀rọ̀ yẹn tó bá ní fẹ́ sọ ń bò mí ọlọ́run tún mú wá lọ́nà mi ó ń sọ̀rọ̀ rọ́fà rẹ̀ ó fi ń bà yánà rẹ̀ so ọlọ́run ní òun ti sọ̀rọ̀ rọ́fà òun ti ṣàlàyé ní àlàyé onípínpín yẹ́lẹ́yẹ́lẹ́ ọlọ́run ni a ti ṣe tabanikẹ́lá wa sọ̀rọ̀ rọ́fà àwọn èèyàn wò pé kí ni mọ̀fúlù bì í nǹkan tó jẹ́ pé a jẹ́ pé ẹ̀tọ́ pé òun náà ni ó jẹ́ nǹkan tó jẹ́ pé a sọ̀rọ̀ rọ́fà rẹ̀ àwọn èèyàn sọ wípé àwọn àpèjúwe tá a mú wa nù kùránì onírànwọ́ lọ́wọ́ bá pín yẹlẹyẹlẹ tá a ṣàlàyé fi ádàlù kùránì ṣùgbọ́n àgbàdo pé pín yẹn a ti ṣàlàyé kùránì pín yẹn kan jẹ́ záírà wọ́n wá lọ sínú kùránì nínú sọ́tò àkọ́f àyà fifty wọ́n ní ọlọ́run bá ní wàásìlì ní fíìzùríyàtì wàásìlì ní fíìzùríyàtì sọ ọlọ́run bá gbé pí tó wà mẹ́rin nísìn wọ́n ní fi yẹn ida ló máa jẹ torí pé asla kéèyàn ó tún nǹkan sí ni wàásìlì ní zùríyàtì òun rẹ̀ kó jẹ yàtọ̀ sọ pé pí wà mí o ó jẹ́ zaida àwa jẹ́ pé wàlàkọ̀dì sọ̀rọ̀fìnà àádàlùkùrọ̀ hàn so a ti ṣe kí ni o a ti ṣàlàyé dáadáa kùránì yìí so tí wọn méjì yẹn ni pé wàlàkọ̀dì sọ̀rọ̀fìnà àníwá àmì àádàlùkùrọ̀ hàn a ti ṣàlàyé oríṣiríṣi nǹkan nínú kùránì yìí ọ wàlàkọ̀dì sọ̀rọ̀fìnà àádàlùkùrọ̀ hàn a ti ṣàlàyé kùránì yìí àti ṣàlàyé rẹ̀ dáadáa kí ló dé tá a wá ṣàlàyé kùránì dáadáa. ọlọ́run nítorí ká ṣàlàyé kùránì dáadáa níyàdàkàrù nítorí kí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí tí wọ́n fẹ́ gba kùránì kí wọ́n ó lè bàa ẹni tí ó lè gba wá sínú kùránì ló yẹ ká sí bẹ́ẹ̀ ẹni bí wọ́n pé a ti ṣe ní oríṣiríṣi tàbí kára kéèyàn wá ṣe ti wá sí tí wọ́n ṣe fún un òun láti ṣe bẹ́ẹ̀ ní àtàzà kẹrù afẹ́kí wọ́n yẹn ti wá sí tá a ṣe fún wọn pé ah wá sí yẹ oyè wa dáadáa torí ẹ̀ ló yẹ ká ṣàlàyé kùránì dáadáa ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà àwọn tá a wá ṣàlàyé fún kíni. wàmá yẹ zídùn ìlànà fún wọn àlàyé tá a ṣe wà mọ́ ẹ̀yẹ̀sídù kò lé àwọn tá a ṣàlàyé fún kún ìlànà fúrọ̀ náfàrọ̀ oníkéèyàn sákú níbi nǹkan tí wọ́n kéèyàn ṣe àyàfi pé wọ́n ṣe kí ni o wọ́n ń sákú níbi nǹkan tá a ní wọ́n ṣe. àletúmọ̀ ẹ̀rí tí wọ́n ó dẹ̀ lè jẹ́ náfàrọ̀ ó sákú níbi kan ismu fáìlì rẹ̀ máa jẹ́ náfírù jámù yóò wá jẹ́ nùfúùrù nùfúùrù ó máa jẹ́ jámù fún ló jẹ́ pé jùlùsù á máa jẹ́ jámù fún jàlísù wà máa yẹ sí ìdúró àwọn tí a ní kí sísàlàyé kùránì yìí kò lè gàgà kún fún wọn ju pé wọ́n di áyù wọ́n di ọdún sọ pé kí ni o nùfúùrù ẹni tí ń sá kúrò níbi kùránì tó ní bó jẹ́ pé àwa ṣàlàyé ẹ̀ dáadáa tó àlàyé ẹ̀ wúlò fún àwọn tó jẹ́ kẹfẹ́ tó pé ọlọ́run bá gangan fún ara rẹ̀ ó ti kádàrà pé kò ní wúlò fún wọn ṣùgbọ́n àwọn tó bá wúlò fún wọn máa rí èèmọ̀ nínú kùránì pé ah kùránì yìí o wọ́n máa mú nǹkan wá lóríṣiríṣi wọ́n máa ṣàlàyé nǹkan dáadáa ṣùgbọ́n àwọn tí ọba ní wúlò fún ìṣẹ́ni kó ṣàǹfààní fún wọn wọ́n máa sápò bẹ́ẹ̀ ni so eléyìí ni nǹkan tí aya yìí ti ń ṣàlàyé fún. نعم قل معه آلهة فما يقولون ọlọ́wọ́n bá àti ọlá rẹ̀ ga ó wá fẹ́ ṣàlàyé fún wa nínú ààyè yìí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí Mákà wọ́n ti lọ yan àwọn igi òun ni wọ́n gbé ẹlẹ̀ tí wọ́n wá ń pe igi yẹn ní ọlọ́run wọ́n tún lo òkúta wọ́n gbẹ́ àwọn òkúta yẹn wọ́n gbẹ́ kalẹ̀ ẹlẹ̀ wọ́n wá ń pe òkúta yẹn ní ọlọ́run nǹkan táwọn ará mọ́ta ń pè lọ́lọ́run nìyẹn a sì ráwọn tó yẹ pé màláìka òun ni wọ́n ń jọ́sìn fún tí wọ́n pe màláìka yẹn ní ọlọ́run ará àwọn tó yẹ pé àwọn ànábì ọlọ́run òun ni wọ́n ń jọ́sìn fún tí wọ́n pè ní ọlọ́run ará àwọn tó yẹ pé èèyàn tó jẹ́ èèyàn pàtàkì nínú ìjọsìn wọn nínú àwọn tọ́lọ́run bá tó ti gbé dìde ṣáájú tí wọ́n ti ní ìsànà bí ọlọ́run ṣùgbọ́n èèyàn dáadáa ni wọ́n ni wọ́n pẹ́ pé wọ́n lọ jọ́sìn fún àwọn èèyàn yìí ọlọ́run ọba wa ń gbẹ́ pé yé wọn yí pé gbogbo àwọn tẹ́ ìjọsìn fún yìí wọn kẹ́kẹ́ bá jẹ́ ọlọ́run ni ìtọ́ yẹ kí wọ́n ṣe ni pé ó yẹ kí wọ́n overthrow ọlọ́run torí kò rọrùn. kí èèyàn méjì kí wọ́n jẹ́ olórí ibìkan kan ọlọ́run ń gbogbo ayé pátá yanyan tó bá bá àwọn yẹn náà bá jẹ́ ọlọ́run ni ọlọ́run ni o kí wọ́n ti gbogbo ìtìjẹ́ ayé pátá yanyan ọ̀yẹ̀ sọ pé bá tú ọlọ́run yìí nígbà díẹ̀ tí ọlọ́run bá wọn sọ làákàyè àwọn tẹ̀kùn ọlọ́run yìí kí kí wọ́n lọ bọ́lọ̀ jà kí wọ́n lọ ọba tó lọ ìtumọ̀ àkọ́kọ́ tó wà nínú aya yìí ni táwọn afa àtumọ̀ wọ́n dẹ̀ ní pé olú tún súnmọ́ jù nínú àwọn àtumọ̀ tí ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó pé ọlọ́run ọba ní wàlàùkánà fi ìmọ̀ àlẹ́ àtún ìlàlọ́ọ̀kú làfàṣàdàtà. tó bá jẹ́ wípé ní sánmà àti lẹ́lẹ́ẹ̀ ẹni tó jẹ́ pé òun ló ní méjèèjì tó bá jẹ́ pé àwọn ọlọ́run tó pọ̀ ní táwọn ọlọ́run tó pọ̀ yẹn tí wọ́n á yàtọ̀ sí Allah làfàṣàdàtà sámà àti ìrọ̀lẹ́ ìṣègbè ni ó ti bàjẹ́ tí ó sinmi sí bẹ́ẹ̀ ọlọ́run tó ní àti ìrọ̀lẹ́ ní ni ó ní òjò ọbàjẹ́ tọ́jú àwọn òòsàn ayẹyẹ ló wá ní sámà àti ìrọ̀lẹ́ ni ó ti bàjẹ́ bí àwọn tó gbé wọn lọ bá dìdùn nú ni ẹnìkan lọ bá lìjẹ̀ nù ó ní ẹni yìí òun fẹ́ ṣe léṣe òun fẹ́ bọ́jẹ́ pé kọ́ ya wèrè eléyìí náà wà ní òun náà tún wà lọ bá ẹnìkan náà òun náà nù ipe wọ́n fẹ́ sàṣe òun kò dẹ́ gbọ́dọ̀ mú òun so àjọ méjèèjì wọn àjọ máa fara ní ara wọn ilé ẹ̀rọ pé a fẹ́ sàṣe ẹ̀rọ àmàdánwò àyọ̀ tí bọ́lá ti kí ni ó lágbára wọ́n lè jọ máa fara ní ara wọn. tẹ́bá nǹkan kan ló bá ń kọ́ńtrol sánmà ni tí nǹkan ẹja ń kọ́ńtrol ẹlẹ́ni gbogbo àwọn òòsà iná bá ń ṣe bẹ́ẹ̀ kò sí rí yóò ti bàjẹ́ tẹ́bí kálukú ni ó mú kí ni agbára títí ẹ̀ wá lóbi jẹ́ pé kò rọrùn níbì kan àwọn wà sọ ni pé ẹnìkan lọ́yẹ kó jọ̀gà náà méjèèjì àwa méjèèjì ò lè ṣe kí ni o àlè jọ̀gà tá a bá inú ilé yóò ṣe kí ni o kò ní kò ní dá o o láti mọ̀ pé ọ̀gá méjì ó lè wà ní ọkọ̀ kan náà o ó bẹ́tà kó ṣe sùúrù fún mi o kọ́ mọ̀ jẹ́ pé àjọ da gbogbo ẹ̀ wú o wọ́n gẹ́gẹ́ tì mọ̀ bẹ́ẹ̀ nínú làákàyè rẹ̀ wọ́n gẹ́gẹ́ tì pé ọ̀gá méjì ó lè ṣe kí ni o kò lè gbé ní ọkọ̀ kan kí wọ́n ní pé a ní pẹ́sidẹ́ǹtì méjì lọ́wọ́ máa pàṣẹ kò ṣeé ṣe kálukọ́ jẹ́ kí ni o kálukọ́ dàrú fúnra wọn ni lọ́dọ̀ ọmọ èèyàn kò ṣe é kò ṣe é ṣe mustahil ká ní nǹkan méjì kó máa control nǹkan yẹn kò ṣe é ṣe. so látara bẹ́ẹ̀ lọ́lọ́ba fi ń ṣàlàyé fún wa nínú àyà yìí nítumọ̀ rẹ̀ alákọ̀ọ́kọ́ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé tó bá jẹ́ wípé gbogbo àwọn òòṣà yìí tẹ́ ń pè lọ́lọ́run yìí tó bá yẹ pé wọ́n bá jẹ́ pé wọ́n wà pẹ̀lú ọlọ́run ọba ń tòótọ́ tí àwọn òòṣà igi nìyẹn wà lọ́ba tí wọ́n bá lè di ènìyàn tálẹ̀ di èèyàn wọ́n padà yan àwọn gẹ́gẹ́ wọn ò ní sin ẹnìkankan ọlọ́run nìkan ni wọ́n ṣe kí ni ò ní wọ́n sin so kúrò làwùká ni a máa àbò àlẹ́ àtọ́ ká máa yà kú lò. jẹ́ wípé ó wà pẹ̀lú ọlọ́run ọba áálé àtún àwọn òòṣà àwọn nǹkan tí wọ́n ń pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ọba kàmáyàkú lùú gẹ́gẹ́ bí àwọn kèbèrè kan ti ń sọ lẹ́nu tí wọ́n kàn fún kínní ẹ ló kọ ìní ìyá ilá asmaun sàmàìtùmú àǹtùwọ̀n àbá òkun ẹ̀yin lè pè lọ́lọ́run ẹ̀yin lè pè ògùn lọ́lọ́run ọlọ́run kọ́ ló pè lọ́lọ́run ẹ̀yin lè pè sẹ̀gbọ́n lọ́lọ́run ọlọ́run kọ́ ló pè lọ́lọ́run sọ ọlọ́run ọba ọmọ ìbèkè sọ ọlọ́run ṣùgbọ́n lẹ́nu yín lè ti pè bẹ́ẹ̀ ó kọ lásán lẹ́fún wọn ó kọ́ lásán náà sì ń jẹ òṣèlú ọlọ́run kí wọ́n bá lọ jẹ́ ọlọ́run ni gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ yẹn ọlọ́run kí ni o ìdá. ọlọ́run ni làbùtẹ́gù sẹ̀bí ìlànà ìlàlùmùgà alábàtì gbàgbọ́n yẹn làbùtẹ́gù sẹ̀bí ìlà wọ́n bá wá ojú ọ̀nà tí wọ́n fi gbàjọba ìlà wọ́n bá wá ojú ọ̀nà tí wọ́n gbàdọ́dọ̀ ìlà àdìlẹ̀ hàrṣì ọlọ́run ọba tó ní alẹ́ àríṣù wọ́n bá wá ojú ọ̀nà tí wọ́n gbàdé ọdọ́ rẹ̀ tí wọ́n fi ṣe kí ni o tí wọ́n fi gbàjọba gbogbo wọn ọba kóra jọ pé ẹ̀jẹ̀ ìjà kó gbàjọba lọ́wọ́ kí ni o ọkùnrin tó wà lókè ká gbàjọba lọ́wọ́ ẹ̀ tó wà lókè tá a bá ti gbàjọba so àwọn náà lè máa kọ̀ntró ọ̀dọ́ akérò bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì ni wípé tó bá yẹ gbogbo àwọn nǹkan tẹ́ ìjọsìn tó jẹ́ igi tó jẹ́ òkúta òun ẹ̀dẹ́ fi mọ wọn tó bá yẹ kí wọ́n bá jẹ́ pé wọ́n bá jẹ́ ọlọ́run ni tó jẹ́ pé àwọn náà lè jẹ́ nǹkan tẹ́ pé ó lè máa ṣe dáadáa ó lè máa ṣe àìdá tó yẹ kí wọ́n lè jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ń sọ idan làtẹ́gù ṣẹ̀bí ìlànà ìlàdìlà àṣìyàn ajẹ́ ṣẹ̀bí ìlànà ìlànà ìbáàdà ojú ọ̀nà tí wọ́n fi máa ṣe jọ́sìn wọ́n bá wà ìlà zilẹ̀ àrùṣe lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba tó ní kí ni o àrùṣe so ọlọ́run á sọ pé kí ni o. subhanahu wa ta'ala amma yaquluna uluwan kabira. Sọ ọlọ́run mímọ́ wọn ọlọ́run láéláé ọlọ́run kọ́ nìyẹn ó nìyẹn ọlọ́run ọba yìí láéláé. wọn ò lè jẹ́ ọlọ́run pẹ̀lú ọlọ́run láéláé gbogbo kìíní wọn ò lè jẹ́ ọlọ́run pẹ̀lú ọlọ́run ní jẹ́ tiẹ̀ tí sọ pé ọlọ́run nìkan ni ẹ sìn bó ti jẹ́ pé àwọn tẹ́ ń fẹ́ máa pè lẹ́yìn ọlọ́run táwọn náà bá lè di nǹkan tó ni ọlọ́run ni wọ́n sìn ọlọ́run nìkan ni kéwọ́n sìn àyè sìn nǹkan tí ń sìn lọ́wọ́ wọ́n lè ní wọ́n nǹkan tí ń sìn lọ́wọ́ àwọn ń sìn ìgbàlẹ́ pé òun gángan ní bùkátà sọ̀lọ́run ìwọ náà ní bùkátà sọlọ ọ gbọ́dọ̀ máa sínú ẹni bẹ́ẹ̀ náà. الذين تدعون من دون الله عباد ọlọ́ni àwọn ìpele yẹn ọlọ́run ọba ẹrú sìn àwọn náà jẹ́ bí yín ẹ lè máa sìn wọn náà ìwọ àti ẹ̀gbọ́n rẹ àbúrò rẹ gbogbo yín bàbá tó bí ọmọ tó bí ọmọ márùn gbogbo wọn pátá yányán wọ́n máa jẹ́ kí ni o ọmọ bàbá yẹn ni wọ́n máa jẹ́ kẹ́nìkan wọn máa sọ pé ẹ̀gbọ́n mi èyí ni bàbá wa ó kàn pé ní bàbá bàbá lẹ́yìn ẹ̀sìn bàbá rẹ̀ rárá sórí jẹ́ bàbá rẹ̀ òní jẹ́ bàbá rẹ̀ láyé kó wá gbé ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin tí bàbá rẹ̀ bí síwájú kó wá sọ pé òun ni bàbá òun ara ọ̀gá bàbá tó ń pè wọn irọ́ ni ó kọ lásán ló wí ó kọ bàbá mi náà ni bàbá ẹ̀kọ́ o kò ní jáde lẹ́lẹ́ ó kọ lásán òun ni kò ní túmọ̀ tó gbọ́n nǹkan ló bí so èyí tó wà wọn bá wà ẹ ẹ nídìí kí n máa lọ ọ̀dọ̀ bàbá mi mọ́ kí n máa pe ọ̀rọ̀ mi bàbá mi mọ́ kí n fẹ́ kí n máa pe ẹ̀gbọ́n mi ní bàbá mi ah, ah, ah. bàbá rẹ bàbá rẹ ni ó máa jẹ lẹ́gbẹ́ nínú èdè tí a bá sọ yí pé jaa zaidun wa muhammadun wa tabani já azedun wa muhammadun wa khalidun zedu yẹn taba pè ní fáìlì tabani wa muhammadun tá a pè ní atfi muhammadu yẹn tabani ta ni muhammadu yẹn lọ́ọ́ so mọ́ àání muhammadu yẹn ó lọ́ọ́ so mọ́ tó wà wájú wa khalidun wa àtúnfìnà náà ní pé ta ni kọ́ọ́dúdù lọ so mọ́ o gbọ́dọ̀ sọ pé muhammadu lọ so mọ́ zéèdù tó wà wájú yẹn náà ló sọ pé lọ so ìdánwò àwájú yẹn ni ọba máa dá ọkọ ọtún yẹn lọ ìdánwò àwájú yẹn alákọ̀ọ́kọ́ yẹn ni gbogbo wọn máa ṣe kí ni o ẹni so mọ́ nǹkan wọn tún aṣọ mọ́ náà aṣọ so nǹkan aṣọ dá dúró aṣọ nǹkan <laughs> òṣèmọ nǹkan ìjọba ìṣèmọ yẹn ni kò lè tó lè dùn ọmọ nìyẹn ìwọ náà dáná ọdún àrà ọṣọmọ ọbẹ jábọ́ kó omi tó wà ni ọbẹ jẹ kó wọn jábọ́ nù so a gbọ́dọ̀ ṣọ́ra dáadáa nǹkan àkọ́kọ́ là máa so mọ́ àwọn afọ́wọ́ ní kíyàsì tí wọ́n máa ń ṣe kíyàsì wọ́n ní wípé ẹ̀ẹ́rí o tí wọ́n bá mú ẹni ọtí tí wọ́n ń pa láyé ànábì òun ni ọtí tí wọ́n lọ pọn lórí ọ̀pẹ òun ni ọtí tí wọ́n ń pa láyé ànábì lónìí wọn ní wọn lè fi àgbàdo ṣe ọtí wọn lè fi ọkà bàbà ṣe ọtí tí wọn ní eh, àgbàdo ọtí tí wọn ṣe pẹ̀lú àgbàdo ó jẹ́ èèwọ̀ nítorí pé ọtí tí wọ́n ṣe pẹ̀lú àgbàdo yẹn ó dà gẹ́gẹ́ bí ọtí tí wọ́n ṣe pẹ̀lú ètò ọlọ́mú lórí ọ̀pẹ ó dàbí ẹ̀ nítorí pé àwọn méjèèjì wọ́n pa làákàyè ọmọ èèyàn wọ́n fi ara wọn yẹn ọwọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé ọtí tí wọ́n wá ṣe níbi ọkà bàbà ọ̀wọ́ ọ̀sẹ̀ bí ọtí tí wọ́n ṣe níbi ọkà bàbà á lọ sópọ̀ mọ́ ọtí tí wọ́n ṣe níbi àgbàdo àwọn sì aṣọ bá ọ padà sí bí ọ̀rọ̀ sópọ̀ mọ́ ẹ ìpìlẹ̀ lóye wọn padà sí. so kọ̀bálà ká ìmú kéèyàn máa mú ẹni tó rọ̀ mọ́ lọ́hùn kéèyàn ló gbé náà nínú tún àwọn sọ̀dọ̀ lọ́hùn èèyàn kọ̀bámú kọ̀bámú gẹ́gẹ́ kọ̀bámú ní èdè kọ̀bámú bì kankan so a gbọ́dọ̀ sọ̀ra dáadáa so ká má mú nǹkan míì mọ́ ọlọ́run ọba lọ́nà ọba ń sàlàyé fún wa báyìí pé so ẹni tó náà jẹ́ pé ó so mọ́ lọ́hùn ẹ má so mọ́ òun náà ẹ má sọ di ọlọ́run ẹ má sọ di pọ̀pọ̀ sísìn ẹ má sọ di nǹkan kan so ẹni nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́ ẹ bá rẹ́nìkan tó ń sitọ́ lọ́run ẹ nífẹ̀ẹ́ rẹ̀ nítorí tọ́ lọ́run ìgbẹ́tẹ́ ní ẹ gbà ládàlẹ́ lórí àbí wá sọ̀dọ̀ lọ́run pé eléyìí onímọ̀ àbó ní gangan ẹ gbọ́dọ̀ síbẹ̀ tó pé òun gangan náà oníbùkátà sọ lọ́run ìwọ náà lọ́dọ̀ lọ́dàlẹ́tì kọ̀ lọ́ mú bùkátà rẹ̀ náà mímọ́ ọlọ́run ọba yìí wàtà áhàlà ọba tó ga òní ọlọ́run ọba subhana u wàtà áhàlà ọba tó ga òní ọlọ́run ọba nam. àmà yakulu nàrúlù wà kẹbíyọ. nam òun náà pé àmà yakulu nà subhana u wàtà áhàlà mímọ́ ọlọ́run ọba. ọba tó gaga ama yakulu ọlọ́run ọba ọba ga tayọ nǹkan tí wọ́n ń sọ yẹn kéèyàn ọmọ mú nǹkan pẹ̀lú ọlọ́run ọlọ́run ga yẹn àwọn èèyàn ọmọ títóbi ọlọ́run ni wọ́n máa kọ́ dàrú dèrè wọ́n yé ọlọ́run ọlọ́run bẹ̀rẹ̀ pé olùdíkùn owó ayé parí lẹ́ẹ̀kan náà kò ní mbẹ́ lè gbọ́ nísìnyí pé téèyàn gbọ́ nísìnyí nísìnyí wọ́n bá yọ ó ó rì tẹ́yẹ́yẹ́ ó sì lọ ó sì wọlé ẹlẹ́tẹ̀yẹ́yẹ́ tani gbọ́dọ̀ lọ kọ́ọ̀tù lórí eléyìí akẹ́mọ̀ ẹsẹ̀ mẹ́rin àbí dábàá wà nílé rẹ̀ àwọn kan ti sọ lórí kí ni pé ibì kan o gbàdójò fẹ́ rọ̀ bẹ́ẹ̀ òkúta ní rọ̀dà alẹ́lẹ́ láti ju sẹ́mà kí ni ẹ̀fẹ́ sisi lẹ́yìn ẹ ẹ lóbi kójú èyí ó dá kò sí nǹkan lẹ́nu bí kọ̀ǹtúrò kan ẹ̀ kàlẹ́ lọ́sọ̀ pé ẹ̀jẹ̀ àlọ́ wá kínní kan tá a sáré ṣe dábì kọ̀ǹtúrò rẹ̀ kò ṣeé ṣe ẹ̀ lóbi kíkíní yẹn ó dá òun ló lè ní kọ́ dá tó ṣe bá bẹ̀rẹ̀ ní ìsìn ẹnìkan yọ pé òjò yìí ìtọ́wádìí bẹ́ẹ̀ pọ̀ jù á ah, sì lọ bá sì lọ yín pa tí iná bá ń jó ní ìsìn náà yóò dẹ̀ lọ di mítà iná bá ń jó dẹ́gbẹ́ mítà lọ́pàá iná lọ́kọ̀ lọ́pàá mítà so iná sì dúró àdúrà yẹn wọ́n yẹ kí wọ́n pe àwọn panápaná kí wọ́n dé ìyẹn iná ẹ̀ta wọ́n mé èèyàn tọ́lọ́ nǹkan nìkan ká mọ́ ẹ̀rí pa tábẹ́gbọ́n ọlọ́ba bá bẹ̀rẹ̀ ní ìsìn ẹnì kan wọ́n wọ́n lágbára pé kó kó sọ pé atẹ́gùn yìí dúró iye ìwà bá gbọ́ gbọ́dọ̀ bá wa fẹ́ ni o bàbá gbé fáànù nínú yàrá rẹ ni o lè kọ́ńtúrò rẹ tó bá pọ̀ jù tó bá kó bọ̀ so ìtagbára rẹ lè ká ọlọ́run bá ti sọ fún ọ ìwọ náà wàá wo fáànù àtàfẹ́fẹ́ ọlọ́run so lè fi wúwo ra wọn gbogbo tó bá ti wò tó bá gbé nǹkan bá ní àti ntọ́láwọn ọba ní tó bá gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn wàá rí pé wọn jọra wọn wà máa kó dàrú lọ akọ̀kọ̀dìrín iná tá ń lò àtòṣùpá ó ní jọra wọn gbogbo náà kí n dá ń lò àti òòrùn sí wọn lè jọra wọn ó jọra wọn náà yóò lọ yọ bí àwọn kan àwọn ẹnjìníà kan ní kí wọn lọ tún kọ lọ tún sùpà sí àwọn ẹnjìníà kan ní kí wọn lọ sún ọrùn sí ìjọ ò lọ gbọ́ bẹ ìyá wọn gbé wọn jẹ kàn lọ gbọ́ pé sẹmọ yìí àwọn kápẹ́ńtà kí wọn lọ bẹ kí wọn lọ tún rúmi kankan bẹ yóò lọ gbọ́ bẹ gbogbo náà sì ń ṣe ibi tí etí iná náà etí múná lọ wọn ní múná lọ bẹ́ẹ̀ ni wọn sọ pé abẹ́sẹ̀ kankan bì kan torí pé kò sọ wọn múná wọn kàn yín fọọmù àwọn èèyàn ni so lọ́tara bẹ́ẹ̀ gbogbo nǹkan yìí gbogbo màtíríà àti gbogbo wa tí wọ́n ń lò tá a fi ń sọ pé à ń jẹ nǹkan yìí kò sẹ́ni tó ní tó lè pé nǹkan òun ní ọlọ́run náà lónìí làákàyè tá fi ṣe kò sẹ́ni tó ní ọlọ́run náà lónìí so wọn máa kọ́dà ọlọ́run akọ̀kọ̀ so ọlọ́run ọba ta ọlọ́run ọba tóbi amáyakùnú ní ìgbẹ́ láwọn yẹn ń sọ ní títóbi títóbi yẹn tó tóbi ẹgbọ́n náà bá ti mú ọlá yẹn olúwa ẹ̀mí olúwa mọ́sídàrí ni fún tààlà mọ́sídàrí tààlà ni tààlì so tààlì tó bá yẹ kó jẹ́ tààlìyàn tààlìyàn so gíga títóbi gan ni àlá ó ga ó tóbi o tún wá olúwa ó mọ́sídàrí yẹn wá lẹ́yìn ó tún wá ń kí ni òkè bí irọ́ ó tún wá àà. Ah, ah ní gíga tí gíga yẹn tún wá ṣe kí ni o tó tún wá tóbi yọ ọlọ́run bá kọjá ẹ̀tẹ́ nǹkan máa fi ẹnu sátà tó bá àwọn èèyàn ò lè ronú ò lè ronú onífúnra èèyàn fún máa fọ gbéra ọlọ́run èèyàn fún máa fọ ẹnu sátà ọlọ́run sọ́tà ara bẹ́ẹ̀ káwọn ọmọ jẹ kan nínú àwọn tí ó máa ṣe báyìí náà. àwọn sánmà méjèèje àti lẹ́ẹ̀lẹ̀ àtàwọn nǹkan tí ń bẹ nínú sánmà méjèèje sọ àti gbogbo nǹkan tí ń bẹ nínú lẹ́ẹ̀lẹ̀ méjèèje àdìsí ti fìdí ẹ̀ múlẹ̀ pé ilẹ̀ méje ni ilẹ̀ méje kò kì í ṣe ilẹ̀ báwọn kan ti sọ nínú àwọn kan ti sọnu tí àwọn wípé ilẹ̀ méje pé ó tẹ́ pẹrẹsẹ lọ wípé bí àti sọ pé Asia continent kìnnìkan ilẹ̀ méje kọ́ lé lẹ́yìn o ilẹ̀ méje ọlọ ọ̀sàlẹ̀ ni bí sánmà ti lọ sókè so gbogbo sábúrò àròdín àròdín ọlọ ọlẹ́lẹ̀ ni sọtẹ́mà kan ìlẹ́lẹ̀ kan lọ so gbogbo dáńgbẹ́ dáńgbẹ́ kan ga èyí tí kò ní lẹ́lẹ̀ kò tí ì bọ́ lẹ́lẹ̀ kankan ju ìlẹ́lẹ̀ alákọ̀ọ́kọ́ ní gbogbo ohun tí à ń gbẹ́dẹ́ náà ilẹ̀ méje òun ló wà ó dẹ̀ lọ ọ̀sàlẹ̀ ni ìsàlẹ̀sàlẹ̀ rẹ̀ òun ni iná wà sánmà méje ni òkèlókè sánmà keje òun náà ni àlìjánná òun ló wà so ọlọ́run bá wọn ṣàlàyé fún wa wípé ẹ̀rí o sánmà méjèèje àti ilẹ̀ ẹlẹ̀ nígbà tó gbé ilẹ̀ ẹlẹ́ méje ilẹ̀ ẹlẹ́ jẹ́ méje àwọn àwọn kùránì kùránì gan máa ń ṣe bẹ́ẹ̀ nígbà míì tó jẹ́ pé yóò mú nǹkan wá so ó lọ pé ukulu ha dá ìmú wàzílù ha ó ní àwọn tá a máa jẹ nínú àlìjánná dàhímù yóò máa bẹ gbére wàzílù àbòjì inú àlùjànnà sọ́wọ́n àwọn ni máa bẹ gbére ni dàhímù wọ́n máa bẹ gbére o lè mọ̀ mú eh, ǹjẹ́ ẹ̀dọ́ tí wá yín ẹ̀ o lè fi dípò dọ́wọ́ rẹ̀ yín lára tí wọ́n wà ní èdè lágbára ni yẹn ni pé sẹ́mọ̀ méjèèje àti ilẹ̀ méjèèje wà máa fi ìnà àti owó tí bẹ́ẹ̀ ní àgbàdo ayẹyẹ ọlọ́run tùsàbí òlà gbogbo wọn òun ni wọ́n ń ṣe subhanallah ìfọ́nà gbogbo wọn òun ni wọ́n ń ṣe subhanallah ìfọ́nà so aya ìfìdí ẹ̀ múlẹ̀ àwọn àfáà kan pẹ̀lú aya yìí wọ́n fẹ́ kọjá àlà pẹ̀lú ẹ̀ wọ́n rò pé áà láéláé bóun ni òkúta yóò ti máa ṣe subhanallah báwo ni nǹkan eh, igi yóò ti máa ṣe subhanallah báwo ni ẹgbẹ́ máa ṣe subhanallah wọ́n fẹ́ takò ẹ bá ti tako irú nǹkan báyìí ó tako didi náà sùn lára ẹ àtìmọ̀ ìpè igi a máa ṣe astaghfirullah a máa tọrọ àforíjì àforíjì yóò máa tọrọ àforíjì fún ààyè gan àyè tí wọn bá ti kírun gbà mí a máa tọrọ àforíjì fún yẹn so ìmọ̀ ṣe stick fowl a máa wáyé látọ̀dọ̀ àwọn kan tó jẹ́ àwọn jamadat àwọn kan tó jórí gidi àdìsí fìdí ẹ̀ múlẹ̀ ìmọ̀ ṣe tẹ̀síbíhù ìmọ̀ ṣe subhanallah subhanallah ó ń wáyé látọ̀dọ̀ àwọn nǹkan tó yẹ kí ni o àwọn nǹkan tó dìrì gidi ara pé wọ́n ń ṣe subhanallah àtẹ̀sílìm kó sálámà sí yàn òṣèlú ọba ní ìní la àhàlà mọ̀hájára mo mọ òkúta kan ní maka tí máa sálámà sí mi kó ló di pé kí ni o kó ló di pé mo di kó ló di pé mo dànù bí ọlọ́run so òkúta yẹn a máa sálámà sànàbí ànábì òde ní gbúrọ́ láíláí so láwọn gẹ́yìn àwọn sálámà ẹ̀rí ti wà pé tẹ̀sílímù wáyé látọ̀dọ̀ wọn ẹ̀rí wà pé kí ni o istigfar ẹ̀rí istigfar wà so ìṣọlọ́wọ́n ọba ó fún Abu Sa'id al-Khudri Abu Sa'id al-Khudri ọjọ́ ẹni tó ṣe rí pé ọ̀fẹ́ràn kọ́ ọ máa dá ẹran káàkiri kọ́ ọ máa lọ nínú igbó káàkiri tó bá ti wá ń nínú igbó máa rí pé o pèrun kó o dẹ̀ gbóhùn rẹ sókè dáadáa èèyàn kan àbálìjànù kan kò ní gbọ́ àbí igi àbókúta kò ní gbọ́ àbí wọ́n yẹ kí ni ọkọ máa tọrọ àforíjì fún wọn. àdìsàn sàhẹ́ so istigfar wọn a máa ṣe fún wa istigfar àyè tá a wà yín nísìnyí tá a bá lò dáadáa tá a sin ọlọ́mọ díẹ̀ kó ṣe dáadáa ó lè máa ṣe istigfar fún wa lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run bá foríjì àwọn èèyàn ọlọ́run bá foríjì so àwọn kiri wọn sọ istigfar fún wa wọn kàn lè sálámà sí wa ni ẹ bá dé nǹkan kan àwọn ànábì ọlọ́run irú àwọn nǹkan báyẹn lè ṣe kí ni o ni wọ́n lè sálámà sí àwọn ànábì ọlọ́run ni wọ́n lè ṣe kí ni o ni wọ́n lè sálámà sí. àtẹ̀síbíhù subhanallah bọ́lá ọlọ́run ibi díẹ̀ múlẹ̀ bíi ó dẹ̀ fìdí múlẹ̀ àwọn sọ ábà wọn ní àwọn àmọ́ ìjẹun tí ó jẹun ó dẹ̀ máa ṣe subhanallah táwọn ò bọ̀ báyìí subhanallah tí wọ́n sì bọ̀ so àìmọye nǹkan ó ti jẹ́ nǹkan tó jẹ́ pé ó ṣẹlẹ̀ tí èèyàn máa ń rìn kéèyàn máa ń rìn ó ti ṣẹlẹ̀ láti ibi igi kan tó jẹ́ igi làbídùn tó ṣe ọlọ́ọ̀bá máa ń dúró lé lórí ànábì máa ń dúró lórí igi làbídùn yẹn pẹ̀lú tí máa ń ṣe útúbà fáwọn èèyàn ní gbogbo ọjọ́ jímọ̀ jímọ̀ gbà ànábì tí máa ń ṣe útúbà fáwọn èèyàn ní gbogbo ọjọ́ jímọ̀ jímọ̀ jímọ̀ jímọ̀ jímọ̀ so igi làbídùn yìí wá nìyí òṣìṣẹ́ wọn lọ bá ẹ̀ wọ́n ti gé lórí ànábì wà dúró sórí ẹ̀ pẹ̀lú tí máa ń ṣe útúbà fún àwọn èèyàn àwọn abá anabi ṣe mímbàrí anabi wa kú bẹ́ẹ̀ wọn lọ síbi mímbà wọn àti pàṣẹ rí mímbàrí níjọ́ dáa ní ọrùn ṣe wútúbà jọ jímọ̀ yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí ọwọ́ à ń gbọ́ kíní yẹn nígbà tó mú kékeré tí ń tí ń ké anabi gbọ́ anabi wa ṣe lọ sórí ẹ̀ ó sì fọwọ́ ra lórí báyìí so kò wá ké má ànábì ni jọjọ kọ́ máa ké yẹn òun ni wípé nítorí nǹkan tá a máa ṣe lórí ẹ̀ tó jẹ́ nǹkan dáadáa tá a máa ṣe lórí ẹ̀ tá a wà ní ṣe lórí ẹ̀ mọ́ tẹ́gbà àti bọ́ sórí ibi bíi láti máa ṣe. gbẹlẹ́bí wa rẹ̀ lẹ́kún ni àdàkẹ́ fún mi. sọ gbà wọn èmi náà wà tó jẹ́ pé tá a bá ń lò wọn fún tọ́lọ́wọ́n ọba tá a wá kúrò bẹ́ẹ̀ tá a lò wọn fún tọ́lọ́wọ́n ọba mọ́ ẹ̀kún lè má gbà wọn látara pé à ń lò wọn fún tọ́lọ́wọ́n pé àwọn ààyè tó jẹ́ àwọn ààyè dáadáa tó jẹ́ àwọn ààyè àlùbáríkà òní eléyìí so gbogbo ẹ̀ ń jẹun pẹ̀lú ànábì so kánú yasmauna tasbi atohan wọn a máa gbọ́ wọn a máa gbọ́ subhanallah tó ń jẹ́ máa ń sọ subhanallah wọn àwọn yìí àkùnú náà máa sọ salam tí wọ́n dẹ́ ń jẹun pẹ̀lú ànàbí àdìsí tó wà ní muslim ni so àdìsí Jabir ibn Samura ọwọ́ àbẹ̀ so lọ́tọ̀ọ̀la bẹ́ẹ̀ lélẹ́ẹ̀ká máa wípé gbogbo àwọn kan wọ̀nyí ó fìdí múlẹ̀ òun tá a bá ti rí tó bá fi dìmú lẹ kí wọn máa tẹ pé ah nǹkan tó tẹ̀lé gidi bóun ni wọn ti máa ṣe gidi o bóun ni wọn ti máa ṣe àfọ̀mọ́ ara o wọn ń ṣàfọ̀mọ́ báwa náà ti ń sọ̀rọ̀ yẹn wọn ṣe bẹ́ẹ̀ wọn ṣe bẹ́ẹ̀ so bẹ̀tẹ̀ àwa ti wá ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn àlè ṣe gidi o àlè gbọ́ àlè gbọ́ ìta àwọn àwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà èyí gbọ́ la sọ fún wa yẹn so ṣùgbọ́n àlè gbọ́ ọlọ́run ni tùsàbí òlàwù sàmáwá tó sàmì. tùsàbí òlàwù sàmáwá tó sàmì wàlú àdùnà ọ̀rọ̀ ní sẹ́mà méjèèje àtilẹ̀ méjèèje àtàwọn nǹkan tí ń bẹ nínú ẹ̀ òun ni wọ́n ń ṣàfọ̀mọ́ fún ọlọ́run ọba náà mú. wọ́n ń ọlọ́run kò sí kẹ̀kẹ́ gbogbo ẹ̀dá wọ́n wọ́n kẹ́tí ń bẹ pátá yẹn ilá yusabiu bihabdi gbogbo wọn ní ń sàfọmọ fọlọ́run kò sí nǹkan kan tí ń bẹ tí ò sàfọmọ fọlọ́run kèfèrí nìkan lọ́jọ́ wípé òun ọ̀sàfọmọ fọlọ́run pẹ̀lẹ́nu yóò jìyà lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n gbogbo nǹkan ní í ṣe gbogbo ara rẹ̀ ọgbọ́n wọn sàfọmọ fọlọ́run kò sàfọmọ fọlọ́run pẹ̀lẹ́nu ti torí ẹ̀ ló fi jìyà fọlọ́run ló fi jìyà gbogbo àwọn kan tó sí nǹkan tó wà ní ń sàfọmọ fọlọ́run so ìsàfọmọ wa pín sọ́nà méjì ni ìsàfọ́mọ́ àtàwọn èèyàn àwọn tá a jẹ́ ẹ̀dá àwọn tó jẹ́ àwọn màláìka àwọn tí wọ́n jẹ́ kí ni ọ àwọn àdìjànú àwọn a máa ṣàfọ̀mọ́ bí kí ni ó bil àfọwà pẹ̀lú ẹnu àti bí kí ni ó bil àwà pẹ̀lú sèṣì pẹ̀lú sèṣì a máa ṣàfọ̀mọ́ fọlọ́n pẹ̀lú ó sọ̀rọ̀ ẹ̀dá fọlọ́n ọba fọlọ́n bá ní ọfọmọ́ kú olójú kan táàrẹ̀ bá ń ṣe ọ òlékún mẹ́lẹ̀ láì náà fọlọ́n ni mo gbà fún ọlọ́run ọ̀sàfọ̀mọ́ fọlọ́n náà nù so kèfèrí ní instaf ọlọ́run lágídí tí ò sí méjì mẹ́ so ọbẹ̀ lọ bì kan ọlọ́run ní òde níbẹ̀ lọ ọlọ́run wà pé ah àbẹ́wà rí òun tí mo rò pé mo fẹ́ lọ lónìí ìṣèyí bẹ̀ lọ ẹnikẹ́ni ṣe kúrú bẹ́ẹ̀ lọ kò sàfọ́mọ́ bó dẹ́rẹ́ moses mọ́ ti gbàgbé ẹni tí ó jẹ́ wọn orí bẹ́ẹ̀ lọ́wọ́ náà lọ́nà tí ó ti sàfọ́mọ́ rẹ̀ bí àwa àti sàfọ́mọ́. wọ àwọn gidi àwọn gi àwọn ọ̀lẹ́nu àwọn oníkankan ọ̀nà àwọn gbà sàfọ́mọ́ òun náà ni pé ìkankan wà ti ń sọ̀rọ̀ lára wọn ẹ̀wọ̀n ò ní ẹnu tí wọ́n fi ń ṣe kíni o tó fi ń sọ̀rọ̀ kí ló jẹ́ gbèdè wọn wá jẹ́ ìyàwó ọlọ́run ọba àìsàfọ̀mọ́ pẹ̀lú kíni o ẹnu rẹ̀ so ètò báyìí tó kọ́ ń sàfọ̀mọ́ tó lọ gbé fún nǹkan mìíràn yàtọ̀ sọ́lọ́run kò sàfọ̀mọ́ o tó fi ju san díẹ̀ kò fi ọgbà sáà o sọ dọ̀fàtọ̀wà bẹ́ẹ̀ ló di àwọn àjọ ọlọ́run wàlákì látàkọ̀ ọlọ́ni ẹ̀yẹ́ ènìyàn lẹ́ẹ̀lẹ́ gbọ́yé tẹ̀síbí àhùn àbáwọn tá a bá jọ gbọ́yé bí àwọn ọlọ́run àtàwọn jẹjẹ àwọn sọ wọn àbàtàn gbọ nǹkan kan yẹn bẹ́ẹ̀ ọlọ́ni ẹ̀ lè gbọ́ yín láéláé ìnáwó kaná. ìnáwó kaná àlìmọ̀ ọlọ́run ọba ọba onísùúrù ni ọba onísùúrù ni sọ ọlọ́run ọba onísùúrù gan-an fún gbogbo àwa tá a jẹ́ ẹ̀dá pátá yányán ọlọ́run ọba òun ni ọba tó jẹ́ ipe kèrò tètè fìyà jẹ́yàn kò fìyà jẹ́ kedere ọlọ́run alára ọlọ́run ọba tó wà ní gọ̀fún wúrọ̀ ọba tí ó ṣe tán àti máa foríjì yàn ni torí pé ó sì ṣàforíjì rẹ̀ ọ̀pọ̀ gan pẹ̀lú bá ti túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ó sì ṣe àforíjì fún irú ẹni bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ òun náà ni ibi tí a ti máa dó níbi tẹ̀sílì ní òní nìyí ọlọ́run wọ́n ṣe àfihàn wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ju bí a ti ṣe lọ subhanahu